ọ̀rọ̀ àwọn rọ́fídọ̀ ìjọ kan là ń pè rọ́fídọ̀ rọ́fídọ̀ jẹ́ ìran kan nínú ìran ṣíà ìran kan làwọn náà jẹ́ nínú ṣíà bá a ṣe rí ṣíà ìmàmíyà náà la tún rí àwọn tó ń pè ní rọ́fídọ̀ ṣíà náà ni wọ́n àwọn ń ti wọ́n takú wọ́n ní dandan àwọn ọmọ ànábì gbọ́dọ̀ jogún rẹ̀ wọ́n ní torí pé ntí kùránì sọ ni pé lizakari mithlu hazil onsayaini wọ́n ládìsítọ́ wa ń sọ àdìsítọ́ ń sọ pé ìntàwà ànábì ọlọ́run bá fi ilẹ̀ o ọmọ wo ò ní jogún wa o wọ́n lọ tako kùránì wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ọ yẹ kí kùránì ó parí ọ̀rọ̀ ni kó sọ pé àyàfi àwọn ọmọ ànábì ọlọ́run bí wọ́n ṣe sì náà tí wọ́n nu wàrọ̀ dàtì alijahamiya màṣá a minal ahadithi asọ̀híya wọ́n tún ń pa àwọn kan ní jahamiya àwọn jahami àwọn náà tún kọ̀ndẹ́mù wọ́n tún wọ́n tún rìjẹ́kìtì nínú àwọn àdìs tọ́lá láàfíà fi ìfìbá ti sìfá ti bí zọ́hìrì fi ìsìbáàtì sifat àwọn àdìsí tó ń fi àwọn ìròyìn kan rinlẹ̀ nípa Allah subhanahu wa ta'ala tọ́lọ́ ń fi ń ròyìn ara rẹ̀ látòrí ahọ́n òjíṣẹ́ rẹ̀ tí ń fi ìròyìn ojú ròyìn ọlọ́run pọ́lọ́n lójú ọlọ́run lọ́wọ́ ọlọ́run lẹ́sẹ̀ àwọn jahami wọ́n ní kò sí tó jẹ mọ́ bẹ́ẹ̀ wọ́n ní torí pé ọlọ́run sọnù kùránì. So pé láìsàkà mísìlì yìí ṣe ìhùn kò sí kinní kan tó dàbí so wọn ní agá sí pé kò sí nǹkan kankan tí ń bẹ láyé tá a lè rí ọkọ jọ ti ń bẹ lára ọlọ́run nítorí náà ojú ń bẹ láyé kò yẹ kọ́lọ́run lójú nù ẹsẹ̀ ń bẹ láyé kò yẹ nù ń bẹ láyé kò ti yìí ẹni tó mú náà ló kúkú ròyìn ọlọ́run ọba rẹ̀ fún wa ipò ọlọ́run ọba òun lójú ó ní ọwọ́ ó ní ẹsẹ̀ àmọ́ àwọn ń tiwọn jahami ni wọ́n wọ́n kọ̀ndẹ́mù àwọn àdìsí yìí wọ́n ń lo àdìsí rún o wọ́n ń lo àdìsí awẹ́ o àmọ́ wọ́n fi àwọn àdìsí wọn yẹn wọ́n fi wọ́n lẹ̀ àwọn náà tún ṣìnà nípasẹ̀ yẹn wàrọ̀ dàtí alẹ́ kọ̀wárìjì wọ́n tún pa àwọn kan ní kàwárìjù àwọn náà mà tún wọ́n mà tún wọ́n tún rìjẹ́kìtì wọ́n tún dá padà mínàlè àhàdìsì àdàlà aláṣàfàá àwọn náà mà tún dá àwọn àdìsì tí ń tọ́ka sí ìṣìpẹ̀ wọ́n ní kò sí ṣìpẹ̀ wọ́n ní ò sí ṣìpẹ̀ ní ọjọ́ àlìkìyàmọ̀ wọ́n ní tí kó wá bá ṣe náà ni ó lọ dé bá pé ànẹ́bì kan wá ṣìpẹ̀ nìkan tàbí ẹnìkan ó sì pé ẹnìkejì rẹ̀ wọ́n ní ò sí o wọ́n nítorí pé kò sáyà kùránì tó sọ pé ànábì ó sì pé ẹnìkan lọ́rùn wà kúrúùjì á lèlè kábàáhìrì mìnàlèmùwàhídìn mìnànàr wọ́n ní kò tún sí wọ́n ní àwọn àdíìsì tó ń sọ pé àwọn tí wọ́n bá ní ẹ̀ṣẹ̀ lọ́rùn àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá minali muwahidin nínú àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ Allah ní ọ̀kan ṣoṣo àwọn àdìsí tó wá wípé yukurajuna minanar tí wọ́n á mú wọn kú ònú ná pẹ̀lú ìṣìpè òjíṣẹ́ Ọlọ́run wọ́n ní àdìsí tó sọ bẹ́ẹ̀ wọ́n làwọn ò nígbàgbọ́ nù rẹ̀ wọ́n ní ẹ̀ ń bá ti wọ́ná gbére ni ó sì ń bẹ̀ẹ́. bima fahimuhu min zahiril qur'an nípasẹ̀ nǹkan tí wọ́n láwọn gbọ́ yé nínú ayálu qur'ani nítorí pé gbogbo ayálu qur'ani tó ti ń sọ nípa ọ̀rọ̀ ọ̀nà Fọma ọ̀nà yóò sọ pé ọmọ ọ̀nà wọ̀ náà ni kò ní sọ pé yóò jáde kúrò mbẹ̀ ok ayálu qur'ani náà tó bá ń sọ nípa ọmọ àlìjẹ náà. kò ní sọ kí wọ́n kúrò nínú àlìjẹ́nà padà ṣùgbọ́n àdéhìsì wa wá tó ń sọ fún wa wípé àwọn kan wọná láàrin àwa mùsùlùmí tí wọ́n padà jáde kúrò nínú náà àdìsí ló sọ yẹn pé àwọn kan wọná o láàrin àwa mùsùlùmí àmọ́ tí wọ́n padà jáde kúrò nínú náà àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí wọ́n wọ̀ ná wọn ò sì wọn ò ní jáde kúrò ńbẹ̀ wọn ò ní jáde kúrò nù ná ṣùgbọ́n a rí àwa mùsùlùmí kan tó ga sí pé a lè má dáràn àwọn mùsùlùmí tí ò lè má dáràn àmọ́ tí ọ̀ràn yẹn tí ò bá ìmánì wọn jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ò wọ dárájà kò wọ ipò ṣíríkù kò wọ ipò kúfúrù kò wọ kò wọ ipò nífàákù ìtìkọ́dí ok tọ́lọ́wọ̀n ọba forí ẹ̀ jí onítọ̀hún á kọ́kọ́ wọná àwọn ni eh, ahalule kabahiri minale muwahidin àwọn ni àwọn tí wọ́n dá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àmọ́ tí wọ́n jẹ́ olùmọ̀ Allah ní ọ̀kan ṣoṣo ok bí àpẹẹrẹ nísìn kí yé mùsùlùmí kan kó jẹ́ni tó mọ Allah kan ṣoṣo tó sì ń kírun tó ń ṣe súnà àmọ́ kò lè mọ̀ mú gbogbo wáàsí tá a ṣe fún un kọ̀ràn ó ní tóun bá tí ì mú ọtí ó ní orí ìhun kì í pé. má mu ọtí mọ́ kò gbọ́ orí pé mu ọtí náà ló kú lé lórí ẹ̀ṣẹ̀ ń dá sí lọ́tí mímu tàbí mùsùlùmí tó jẹ́ muwahid olùmọ̀ Allah ọlọ́kan ṣoṣo àmọ́ tó já sí wípé ṣìnà kì í fi ṣeré tọ́ba ti róbìn tó kọjá báyìí kò ní mọ tí ń ṣe mọ́ yóò máa le káàkiri gbígbà tó bùkọ́ bá ń lé abo ẹran káàkiri ni má ṣe sìnà mọ́ ọ kàrún àọ́ni ṣé tàrùn ẹ̀fì yẹn lẹ̀ ẹni tí ó jẹ gbẹngbẹn ni yóò tilẹ̀kùn gbẹngbẹn òun ti ṣe ẹ̀rọ mọ́gùn òun ti ṣe ẹ̀rọ hiv òun ò lè kó hiv tó òun òun ò lè lu mọ́gùn òun ò lè kátọ̀ sí i now awiwiwi kò gbọ́ ọba kú muwahidu sì ni olùmọ̀ Allah ọlọ́kan ṣoṣo ni yóò wọná fún òdiwọ̀n iye ọdún tọlọmọ fún òdiwọ̀n iye ọdún tí Allah subhanahu wa ta'ala mọ̀ ànábì ó wá padà sípẹ́ dé e mọ́ olówó rìbá náà rìbá onítẹ́tẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá làwọn yẹn ẹ̀ṣẹ̀ ńláńlá ni wọ́n ṣùgbọ́n wọn kì í ṣẹbọ a gbọ́dọ̀ dá ẹbọ mọ̀ mo ti sọ ọ́ bóyá nínú àwẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn máṣíyà ni wọ́n ṣùgbọ́n ṣeé ṣe kíyàn ti torí pé òun fẹ́ rí máṣíyà ṣe kó di ẹlẹ́bọ o. ha ọba dojú ẹnu o kì í ṣe muwahidu mọ́ nìyẹn o kì í ṣe olùmú aláwo ní ọ̀kan ṣoṣo mọ́ nìyẹn o ó lè ti paṣẹ máa síyà kó wá di mùṣíríkù òun èsè e muwahidu mọ́ wọ́n ti fa ọ̀pọ̀ ẹ̀yà láàrin àwọn mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run bí àpẹẹrẹ ní ìsìn bí àpẹẹrẹ ẹni tó bá ń ṣòwò rìbá tó wá di pé ó ti mọ̀ pé táwọn yẹn bá ti jáwó lọ́wọ́ òun náà òun ọ̀sẹ̀ mọ lé wọn káàkiri ni tàbí kó gá sí pé yóò fẹ́ kan ṣe oògùn táwọn èèyàn fi wá máa yá owó èlé lọ́wọ́ rẹ̀ oògùn idán ó ti dọ̀ṣẹ́ bọ́ ọ̀ràn ẹ̀ ti kú òní ọ́dínárì pé ń jẹ rìbá ó ti mú oògùn mọ́ mo pọ̀ ń gbà kan rí wípé àwọn tí wọ́n ń ṣe GNLD pé nínú àwọn aṣíwájú wọn tògùntògùn náà fi máa bá àwọn ọmọ yìí wọn sọ̀rọ̀ àwọn ọmọ yẹn á máa dààmú wọ́n máa rìn káàkiri ayé tẹ́ bá wá bá wọn sọ ọ̀rọ̀ wọn ò ní gbọ́ tẹ́ bá tuntun dé sẹ́ńtà wọn táwọn ọ̀gá ń bá ti bá wọn sọ̀rọ̀ pé àníṣẹ́ lọ́dún yìí ló mọ́tò tí ò sì ní gun kẹ̀kẹ́ tí èkú mẹ́ẹ̀. yọ inú rẹ̀ ó tún dùn torí pé wọn ò fi ẹnu lásán ẹnu lásán bá sọ̀rọ̀ mọ́ kò lè ṣe làákàyè rẹ̀ mọ́ yọ wà máa dààmú yọ máa dààmú fún àwọn nìkan tọ́ ọ bá ti bá ọ̀rọ̀ ẹ débi pé ìwà aburú ti ń bẹ lọ́wọ́ rẹ togun-togun ni èsèmùwáhídùmọ̀ mo tún gbọ́ wípé àwọn tí wọ́n máa ń wọ ọkọ̀ tó bá takú lẹ́sprẹ́sì pé tóògùn tóògùn ni wọ́n máa ń rìn pé tí wọ́n bá ti rí ọkọ̀ tó takú ni yóò ti fi nǹkan banu pé ọkọ̀ yìí kò gbọdọ̀ ṣiṣẹ́ òun ni kò wọ́n wọ̀ tọ́ ọ ti bá ọ̀rọ̀ ẹ débi pé tọ́ ọ tí ì fi oògùn banu o ò tí ì ṣiṣẹ́ o ò tí ì ṣiṣẹ́ òòjọ́ rẹ ọ̀sẹ̀ bọ̀ ni ọ́ gbogbo àwọn tó bá ti wá jẹ́ ọ̀sẹ̀ bọ wọ̀nyẹn wọ́n yẹ sẹ́ni tí wọ́n sì pẹ́ o wọ́n yẹ sì pé ọ̀sẹ̀ bọ lọ́rùn o agasi pé àwọn ẹ̀ṣẹ̀ tí ò wọ ẹbọ àwọn ẹ̀ṣẹ̀ tí ò wọ àìgbàgbọ́ ńlá àwọn ẹ̀ṣẹ̀ tí ò wọ nífàákù ìtìkọ́ dí àwọn wọ̀nyẹn kò sí bá a ṣe ní kú sórí ẹ̀ ṣùgbọ́n ọgbọ́n ṣe é ta sí i ọgbọ́n tó ṣe é ta sí i ni pé má má kú sórí hundred percent ẹ̀ṣẹ̀ sọ ti gbọ́ má kú sórí hundred percent wá sí bíi one percent two percent three percent yóò kéré jọjọ. nítorí pé tó a bá lọ kú sórí hundred percent ni kọ́kọ́ wọ náà o ó ti pọ̀ jù náà gbogbo ẹ̀ ni wọ́n ló ti ni wọ́n ti rẹ́gísítà ọkọ̀ rẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ ni wípé lóòótọ́ ni wípé ọmọnìyàn bashar abara kò lè má dẹ́ṣẹ̀ ṣùgbọ́n náà ló mú Allah subhanahu wa ta'ala sọ pé òun ó ṣàmójúkú fún àwọn ẹ̀ṣẹ̀ tí ó bá tó ẹ̀ bọ̀ ṣùgbọ́n wo wá ní kọ́ wá jẹ́ kìkì ẹ̀ṣẹ̀ ẹ́ tẹ́ṣẹ̀ bá sì ti wá pọ̀ kò sí ọgbọ́n rẹ̀ ọ̀ṣẹ̀ bọ̀ wàláì kò sí ọgbọ́n ẹ̀ tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ torí pé àwọn tóun kàn léèwọ̀n wọ́n mọ wọ́n káàkiri ó sì ní fẹ́ wọ́n mú ọ ká lọ gbàgbọ́ ní adékilẹ̀ ọ̀sánbẹ̀ ọlọ sí ọ̀rẹ́ méjì ọ̀tún gbàjọ ó tún fẹsẹ̀ fẹ́ ntí ń ṣeun kẹ̀ẹ́tì ìṣẹ́bọ̀ àbí ó tún kó ń bẹ́ òun ó tún lọ sí ìwòròdù ó tún lọ gbàjọ ó gbọ́dọ̀ gbàjọ ní locality mẹ́ta area mẹ́ta. Me, tí wọ̀gbọ́n fi mọ̀ wò pé ẹ̀gbọ́ ó yẹ kí n ṣe oògùn tó ga sí pé bí oògùn àṣegbé bí oògùn pé tó bá pàdé ọ̀kan nù wọn ntọ́ bá ti sọ fún pé à sówó yín ni ẹ má wọ́rí mò ń kó bọ̀ lọ́la tí ó sì mọ gbà bẹ́ẹ̀ nígbà gbèsè bá ti pọ̀ yóò lọ oògùn lọ tí gbèsè bá ti pọ̀ yóò lọ oògùn lọ tí jìbìtì bá ti pọ̀ yóò lọ oògùn lọ. ọjọ́ tọmọdé bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ìmọ̀ jí nǹkan kò ní lọ́ọ̀kùn lọ torí pé ó sì ń jí nínú yàrá màmá rẹ̀ lọ́wọ́ ọkọ tó bá ti la pé yọ́ọ́ máa jáde lóru yọ́ọ́ máa fọ́ ògiri wọlé yọ́ọ́ máa fọ́ wíńdò wọlé à yóò lo lọ o yóò la ògùn lọ ni o yóò la oògùn lọ ló fi gá sí pé tá a bá dáadáa. àfi ká dín ẹ̀ṣẹ̀ yẹn kù ká dín ẹ̀ṣẹ̀ kù ni òfin nílẹ̀ ògùn lọ tó bá ti lo ògùn lọ ó ti dẹ̀bọ so òun láti dín kù so there is a need for us láti dín kù abùkátà sí ká dín kù ẹ̀yin náà wo àwọn òṣìṣẹ́ ìjọba tó bá gá sí pé owó díẹ̀díẹ̀ ló kó jẹ ká lọ lé babaláwo tó bá gá sí pé gbogbo owó tó kó jẹ tẹ́ bá sí gbogbo rẹ̀ kò kọjá five thousand ká lọ́lé babaláwo but tó bá ti kó bíi one million jẹ́ ten million one billion ọ̀rọ̀ ti di kó lọ́lé babaláwo kó lọ́lé àfáà àfáà wusẹ́wusẹ́ nítorí pé àfi kí wọ́n bá a lọ ṣe oògùn tí ẹjọ́ rẹ̀ tí ó fi dàrú ní kóòtù tó bá sì ti ṣe ẹ wò ó kù lórí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní kókówó jẹ o ẹnu pé kó dá owó padà nìkan náà ni o kò jù bá yẹn lọ o ọwọ́ á kò níbi ẹ̀ṣẹ̀ kò jẹ ọwọ́ á lọ sí ibi ẹ̀ṣẹ̀ ṣíríkù tó ló fi gásí pé in most cases bí èèyàn bá ṣe lè mọ ẹ̀ṣẹ̀ dá sí bẹ́ẹ̀ ni ó ṣe súnmọ́ ẹ̀bọ tó wọ́n wà wọ́n tí wọ́n máa wà lórí ipò tí wọ́n fẹ́ kúrò bíi àwọn olóṣèlú ni bíi àwọn ní union ní ó rí i pé wọ́n máa ń lo oògùn lára wọ́n máa ń so oògùn now ṣé ẹ wá rí àwọn àwọn kàwáríjù yìí àwọn ní míyàn bá jẹ́ lẹ́sẹ̀ tí èsì ọ̀sẹ̀ bọ̀ kọ́ má retí pé wọ́n kú òun náà kódà lọ́dọ̀ wọn tíyàn bá ní ẹ̀ṣẹ̀ one percent lọ́rùn wọ́n gbà pé yóò wọ náà gbére but àwọn tó jọ kàwárí jù òun ni jàbàtà àwọn tó jọ kàwárí jù òun ni àwọn jàbàtà tí wọ́n sọ pé tọba ti lè fi síbi jẹun báyìí yàtọ̀ sí pé ààrẹ rí i pé ẹ̀ṣẹ̀ ní síbi fífi jẹun ok ààrẹ rí rẹ̀ wọ́n tún wá ń fi ń tí èṣẹ̀ṣẹ̀ rin lẹ̀ wípé tọba fi lè fi síbi jẹun pẹ́rẹ́ iná gbére ni bó o ti di kèfèrí ó sì wọ náà gbére ni so jàbàtà ideology ó ní ìlànà àwọn kíni o àwọn khawarij àwọn tó ga sí pé bẹ́sẹ̀ bá mọ báyìí wọ́n sọ pé náà gbére nìyẹn wọ̀ bí ẹni páwọn náà là ń bi gbogbo ẹ̀ṣẹ̀ àwọn gan ò ní í là nínú iná pẹ̀lú pírísìpù wọn tí wọ́n ń lò pẹ̀lú ìròrí wọn tí wọ́n ń lò kò sí bí wọ́n ṣe fẹ́ kò sí bí wọ́n ṣe fẹ́ là ènìyàn ni wá a kì í ṣe màláíkà náà wàrọ̀ dàtí alijahamiya ahadithu ruya ma akẹsirọtiha àwọn jahami àwọn náà tún dá àwọn àdìsí rírí àlá ò padà lọ́jọ́ àlèkìyàmà tòun ti báwọn àdíìsì yẹn ṣe pọ̀ tí wọ́n sì ní àlàáfíà wọ́n dá padà wọ́n ní rárá bímọ fahimuhu minzohiri quran nítorí nǹkan tí wọ́n gbọ́ yé níbi nǹkan tí kùránì sọtọ́ hàn wípé látúndíríkùhù àbùsọ̀rù àwọn ojú wọn ò lè rí Allah àwọn ojú ò lè rí Allah ááyà yìí àdìsí jẹ́ ká gbọ́yé sí wípé nílé ayé ní àyín ojú kan ò lè rí àlọ́ o nílé ayé ní àyín ojú kan kan ò lè ṣe kí ni o kò lè rí àlọ́ o àmọ́ lọ́jọ́ àlìkìyàmà Allahu Akbar wujuhun yawma idhin nadira ila rabbiha nadira. ojú ń yọmọ ìdí náà dírọ̀ àwọn ojú kan lọ́jọ́ àlèkìyàmà wọ́n jẹ́ náà dírọ̀ ojú ìtutù ojú ìdùnnú ìlàrọ̀ bìhá náà dírọ̀ ai wọ́n máa rí ọlọ́wọ́n ọba wọn báyìí wọ́n máa rí ọlọ́wọ́n ọba wọn àwọn ní rárá ńgbọ́ ọlọ́run ti sọ pé látúndúrí kú wà lábùsọ̀rọ̀ period nǹkan kò lè rí àìdá láyé ni o tàbí lọ́run tí Quran gan fi rinlẹ̀ ká tó wá rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn àdìsí tó ń sọ pé àárí ọlọ́run ọba wá àárí àlá ọlọ́jọ́ àlè kìámà ìyẹn àwọn onígbàgbọ́ òdodo nìkan sọ kèfèrí ò lè rí ọlọ́run láyé wọn ò sì ní rí lọ́run àárí ọlọ́run ọba wa sójú ànábì tún fi wé rírí tá a máa ń rí òṣùpá bádìrì òṣùpá tó mọ́lẹ̀ jù tí kèé sí ìdíwọ́ kankan níbi rírí rẹ̀ ànábì tó fi wé e ṣùgbọ́n àwọn jámì yìí wọ́n ní rárá wọ́n ní rárá o àwọn náà tó kọ àgbákò ń bi èèyàn wàrọ̀ dàtí alẹ́kọ̀dáríyà àwọn kọ̀dáríyà àwọn kọ́dárí àwọn náà mà tó ń dá àhàdínsólè kọ́dà àfáàbìtà bima fahimuhu min zohiri quran àwọn náà mà tún dá àwọn àdíìsì tó ń sọ nípa Kádàrà. àwọn náà mà tún dá padà nítorí nǹkan tí wọ́n láwọn gbọ́ yé nínú alukurani ònkálukú sàǹtìràn máa ń tó gbọ́ yé nínú alukurani bẹ́ẹ̀ ni pọ́lọ́wọ́n ọ̀ràn ànẹ́bí ń ṣẹ́ wàrọ̀ dàtí alikọ́dìyaniyun ahadith nuzul Isa bunu aleyhi salam àwọn amadiya náà ń kọ́ àwọn náà mọ̀ tó ń rìjẹ́tì àwọn àdíìsì tó wá nípa pé jésù ó sọ̀kalẹ̀ ni kì í ṣe pé wọ́n ó bi àwọn ní rárá wọn ò ní wọ́n ní kò ní sọ̀kalẹ̀ wọ́n ní ká sọ̀kalẹ̀ o wọ́n ní wọ́n ó bi ni wọ́n ó bi lẹ́ẹ̀kejì ni èmi ọmọ bíi tẹ́tí máa bi ọmọ lẹ́ẹ̀mejì wàbá dàlú ha min wiladati Mirza Ghulam Ahmad Al-Mutanabi wọ́n bá pààrọ̀ ìsọ̀kalẹ̀ Isa wọ́n pààrọ̀ rẹ̀ sí ìbí Mirza Ghulam Ahmadu Al-Mutanabi ẹni tó kílẹ̀mù tó pèrè ẹ̀ ní ànábì ọlọ́run wàyẹ̀dáyìn Ghulam Ahmadu yìí ọwọ́ à sọ anahu wal Masihu Mariam wípé òun ni Masihu ọmọ Mariam wa annahu huwa al-imamu al-mahdi ó ní òun ni imamu mahdi o thumma awwalu ahadith al-masih ad-dajjal ala ghairi al-murad lẹ́yìn náà làwọn ìjọ amadíyà yìí náà bá ń tú àwọn àdéhìsì tó wá lórí ọ̀rọ̀ masih dajjali wọ́n bá ń tú sódì wọ́n ń tú sí nǹkan tí òjìṣẹ́ ọlọ́run ọ̀gbà lérò iṣẹ́ táwọn náà ṣe nù ẹ wo àwọn oríṣiríṣi àwọn ọjọ́ tá a mẹ́nu báyìí ẹ̀ẹ́n ọjọ́ ń bọ̀ tá a sọ̀rọ̀ wọn tá a sọ̀rọ̀ wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n ibi tí wọ́n ti jìtá ibi tí wọ́n ti sun tiwọn jóná lórí ọ̀rọ̀ àdíìsì làmúwàhùn gbogbo wọn ni wọ́n ń lo àdíìsì o ṣùgbọ́n àdíìsì tó ti tako òrí wọn wọn ò ní lò àdíìsì tó ti tako ìfẹ́ inú wọn wọn ò ní lò àwa alùsùnà nìkan ọlọ́run kò yọ gbogbo àdìs tó wá lórí kíní ìpátá làwọn alùsùnà ń lò wọ́n lo àdìs màdí wọ́n lo àdìs isa wọ́n lo àdìs sifat wọ́n lo àdìs gbogbo ntọ́ba ti tẹnu ànábì jáde báyìí tí àwọn onímọ̀ àdìs tí wọ́n sì fi rinlẹ̀ pé ó fẹsẹ̀ rinlẹ̀ dé ọ̀dọ̀ ògìṣẹ́ ọlọ́run. wàmínàlè àṣìyá aláti lam tuzkaru fil Qur'an nínú àwọn nǹkan tí wọn ò dákọ rẹ̀ nínú alukur'ani bali fil ahadith ṣùgbọ́n tó wà nínú ahadithi miniha nínú ẹ̀ tàfẹ́ mú wá sírántí wa alákọ̀ọ́kọ́ ń bẹ sọ̀láàtù lè jamọ̀ à ń kí irun àkípọ̀ lónìí kò sínú Qur'an àbáyẹ ti rí àyà sọ̀láàtù lè jamọ̀ Aya sọ̀látù lè kọ́sìrì ló wà pé ká dírun kù ààrí àyà ká kí irun papọ̀ bẹ́ẹ̀ sì là ń kí irun papọ̀ bákan náà taharimu kulli dhinabi mina siba ṣíṣe gbogbo ẹranko tó bá ní eyín tó lè fi ya ẹranko ẹgbẹ́ ẹ̀dànù ṣíṣe léèwọ̀ inú àdìsí ló wà wakulu wakuli zi mekilabin minatoir àti gbogbo ẹyẹ tóun náà bá ní èékánná tó lè fi ya tó lè fi mú ẹranko ẹgbẹ́ rẹ̀ taharimu liharir wa zahabi lizakur ṣíṣe léèwọ̀ fún àwọn ọkùnrin láti wọ aṣọ àlàárì àti góòlù inú àdìsí láti rí kò sínú kùránì taharim tàoríìsùlè kọ́ọ̀tìlì mí mọ̀kítúùlì yìí ṣíṣe léèwọ̀ láti pín ogún fún apànìyàn tó pa ẹni tó fẹ́ jẹ ogún rẹ̀ inú àdìsí ni àti rí taharim tàoríìsùlè muslim mìnàlíkàfìrì ṣíṣe léèwọ̀ fún mùsùlùmí láti jẹ ogún kèfèrí inú àdéhìsì láti rí i kò sínú kùránì wàbẹ̀lẹ̀ ax àti nídàkejì ìyẹn ni pé ṣíṣe léwọ̀ fún kèfèrí láti jẹ ogún mùsùlùmí inú àdéhìsì láti rí i wàtàrí àlìjámọ́ bẹ́ẹ̀ ìnàlẹ̀ mariya wà àmàtìyà ṣíṣe léèwọ̀ fún ọkùnrin kan tó fi ọmọbìnrin kan kó tó wáá fẹ́ arákùnrin arábìnrin bàbá ìyàwó rẹ̀ inú àdìsí láti rí i àwòkà láti hà tàbí kí arákùnrin kan fẹ́ ọmọbìnrin kan kó tún wá fẹ́ arábìnrin ìyá ìyàwó rẹ̀ fìrìsìmọ̀tì zaojì wáhídín kan wà ní abẹ́ ààbò ọkùnrin kan náà fi wákìtì wáhídín ní àkókò kan náà inú àdìsí láti rí kà pé èèwọ̀ ni ìta àríkànú kùránì ni pé má fẹ́ táyé kẹ́hìndé papọ̀ lẹ́ẹ̀kan náà má fẹ́ ẹ̀gbọ́n àtàbúrò papọ̀ lẹ́ẹ̀kan náà àmọ́ kò sáyà tó sọ pé má fẹ́ ọmọ kan kó wá tún wá lọ fẹ́ àbúrò bàbá rẹ̀ tàbí àbúrò ìyá rẹ̀ àdìsí ànẹ́bì òun ló mú yẹn wá sallallahu alayhi wa sallam wa mashiru iyati wa mashiru wa mashiru iyati zakati lifitiri kágbáwẹ̀ níbẹ̀ nu kùránì Zakatu lifitiri kò sínú kùránì ẹ̀sìn yọ zakatul fitiri ẹ̀sìn ráyà rẹ̀ wà mọ̀ṣúrù ìyá tilẹ̀ àkìkọ̀ ìǹtọ́ sọ ẹran súná ọmọdẹ̀tọ́ tó sọ dòfin kò mọ̀ sínú kùránì inú àdìsí ló wà nípe tá a bá bímọ kápẹ̀ràn súná ọmọ àbígbọ́ àti máa mú ẹ̀rí wá lórí kápẹ̀ràn súná ọmọ ìjọ orí àyà kan táàfà kan mú wá lórí ẹ̀bí so ẹ̀ ń lo gbogbo àwọn eléyìí àmẹ́lẹ́ ìtẹ́ ẹ̀fẹ́ ẹ̀wá àpáàtì ẹ ti di kèfèrí nìyẹn ẹ ti di kèfèrí nìyẹn ẹ̀ ń lu apá kan ẹ̀ ń dá apá kan sí. náà ètò wa kàn báyìí minihaju alisunna wàlìjàmáha fi ta'arudi ìlànà àwa alisunna wàlìjàmáha níbi kí ọ̀rọ̀ kan kó fẹ́ dàbí ẹni pé ó tako mìíràn kí ni mọ́ni àjùwà lórí ẹ̀ ṣe é mọ̀ pé ní ṣáájú a ti mú àwọn àyà kan wá tó fẹ́ dàbí ẹni pé ìtumọ̀ wọn ó fẹ́ tako ìtumọ̀ mìíràn àbí tá a pè ní tàárùdù azọ̀hìrì a sì ní kò sí tàárùdù hakiki inú alukurani kò sí àyà kan tó tako àyà míì torí bẹ́ẹ̀ kó tako àyà míì ṣùgbọ́n a lè rí àyà kan àti àyà míì tí ó fẹ́ jọ bí ẹni pé wọ́n takora wọn a lè rí àdìsí kan àti àdìsí míì tí ó fẹ́ jọ bí ẹni pé wọ́n takora wọn gẹ́gẹ́ bí a ṣe lè rí àyà lùkùránì àti àdìsí náà tí ó fẹ́ jọ ẹni pé wọ́n takora wọn ìjọ bí ẹni pé ọ̀kan tako kejì là ń pè ní àtàárúdù àzọ̀hìrí àmọ́ ìtakora kórí bẹ́ẹ̀ là ń pè ní àtàárúdù àlìhàkíkí ìyẹn sì nìyí haramun èèwọ̀ ni kò lè ṣẹlẹ̀ nínú àdìkùrán kò lè ṣẹlẹ̀ nínú àdìsí kò sì lè ṣẹlẹ̀ láàrin quran àti àdìs now fàmáàmà ni hajjuna kí wàá ní ìlànà wa báyìí tá a bá ń ka alukurani lọ tá a wá rí àyà méjì kan tó fẹ́ dàbẹ́ ni kó fẹ́ forí gbárí tá a bá ń ka àdìsí ògìsí ọlọ́run lọ àwa rí àdìsí méjì kan tàbí jù bẹ́ẹ̀ lọ wọ́n fẹ́ dàbí ẹni pé wọ́n fẹ́ forí gbára wọn hadhihi imana hijuna ohun tá a fẹ́ mú wáyìí òun ni ìlànà wa o fi ta àrùdọ́ọ̀tì níbi àwọn ọ̀rọ̀ tó fẹ́ máa takora wọn. fili quran wal hadith nínú alukur'an àti nínú hadith mọ́ni àjùwárẹ̀ o gbogbo tá a ti ń bá bọ̀ pátá mọ́ni àjùwá lórí bá a sì máa yanjú hadisi la fẹ́ summarize yìí o mo kàn summarize ẹ̀ ni tí n bá tún ní kí n tún máa tẹnubọ̀ ọ̀kọ̀ọ̀kan rẹ̀ n tí n tún bọ́ọ̀ta yóò tún léyìí.